أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lọ́ba tí ọlẹ́tọ̀ ṣe ọpẹ́ atọ̀rọ̀ ìpè àti gẹ̀fà nẹ́gbọ̀ Muhammad kí ọlọ́ba tí ó kẹ kí ó gẹ̀ àti àwọn ará àti àwọn ìjọ rẹ̀ gbogbo ìyẹ́wò tó bá dúró mọ́ Islam tí ó jẹ́ gbéǹde kọ́lọ́jà jọ wà nínú wọn. lánàá aṣọ agbárin ẹlẹ́ẹ̀kẹrìnlá aṣọ ní ẹnu aṣọ ní kókó tààsọ yìí pé àwọn kan tí máa ń ba ìbáàdà jẹ àti tí ń ba ìsìláàmù yẹn jẹ tí wọn alákìlàkìta rẹ tí òfin ní ìtumọ̀ tààsọ parí ẹ náà ní ìbọn gbígbá dẹrù lọ sí mọ́sálásí mi ìfẹ́yàtọ̀ sí mẹ́ta kálù sọ́sọ́lá sọ fún wa mọ́sálásí Mẹ́kà àti Madina àti mọ́sálásí al-Masjid al-Aqsa sí yẹn téèyàn bá ní lẹ́nu pé ìbádẹ́ ẹ̀sà kan à ó ti ba ìbádẹ́ ní Islam ní tọ́lọ́ ní kó ṣe tọ́lọ́ ní kó máa wí nù sọ́rọ́tù fàáṣà pé ìjìyà kan àbù eré ọlọ́run nìkan sí ó ti bàjẹ́ nìyẹn. lẹ́yìn ẹ̀ síbi agbẹ́rin tá a ولا حول ولا قوة إلا بالله إياك نعبد ثم أتيك قصيري قتلة سجرة عبد الله ثم لا إله إلا الله غني وإياك نستعين إذا الله كلام وإن الله ثم لا حول ولا قوة إلا بالله kò sí agbára kankan bì kan kò sí ètè kankan bì kan àti lọ́dọ̀ ọlọ́run bá lè fi ọlá agbọ́nni ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tá mẹ́nu bàlánà onáà ní pé ọ̀pọ̀lọpọ̀ náà àdúrà tá a máa ń ṣe ọ̀n sẹ́yìn lọ síbi iyyaka na'budu wa iyyaka nasta'in torí pé àtọ̀ yìí pé amanna ìrẹ́ ọlọ́run anígbàgbọ́ sí ọ rẹ̀ sàmójúkò fún wa ni istikfaru fi à ń lọ́dọ̀ ọlọ́run so à ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run lórí àlámù ìwà àti ìkìlá ìfọkàn òdodo sí ọlọ́run àti àlùmọ̀sábà mímọ tẹ̀lé òfin ọlọ́run ọjọ́ nǹkan tó pàtàkì nínú gbogbo iṣẹ́ tá a bá ń ṣe tá a bá fẹ́ rí ládá lórí ẹ̀ ìyẹ̀lá tó wá sọ̀rọ̀ ẹ̀dùn ẹ̀kọ́ yìí rọ̀kìmọ̀lá ọlọ́nkọ́ yẹn ló fi tó fi sọ wípé ẹ̀ ń bá mọ̀ pé òun fẹ́ kí ọjọ́ olódodo pẹ̀lú ìjà àgbà náà àbúrò ìpìlẹ̀ méjì gbọ́dọ̀ wà fún un alákọ̀ọ́kọ́ mùtáàbà àti rọ̀ṣúlì sallallahu alaihi wasallam gbọ́dọ̀ gbogbo tí ọba ti yóò fi tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìlànà bí Islam ti mú wa tó ti sọnà sàlàyé tọba ti jẹ kẹkùn mẹ kì í sì bá dà lóṣù mọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ikhlasu lil ma'bud kọjá pé ọkàn òdodo ló fi máa fi lọ́wọ́ tọ́ba ti ronú ẹlòmíì pọ̀ mọ́ ìjọsìn tó ń ṣe òsè ìjọsìn mọ́ nìyẹn ọ̀dínládámá ọ̀bá tọ́lọ́ ọ̀nà mọ́ lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sàlàyé fún wa pé nípa kókó méjèèjì àwọn èèyàn pín sọ́nà mẹ́rin pẹ̀ àwọn tó ń pẹ́ ọmú méjèèjì wọ́n ti ṣe dáadáa náà làwọn ẹni ọlọ́run àwọn ni ẹni ìjà àgàdà fọ ìjà àgàdà sẹ́yìn àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ò ìdí aláwọ̀ òfìsì lọ́wọ́ ọ̀bá tẹ̀lé ọlọ́run lórí tó borí ọlọ́run ní ọdún gbé àwọn àwọn ìjọ òbí kejì so iṣẹ́ òfò ni wọ́n ń ṣe ọjọ́ àwọn wájú ọlọ́run àwọn ẹni kẹta àwọn amúkan wọn fi kan lẹ̀ ìkẹta àti kẹrin àwọn amúkan wọn fi kan lẹ̀ ẹni kẹta ó mú ìṣẹ̀lá ọkọ̀ òdodo lọ́bẹ̀ ẹ̀fọ́ sí lọ́wọ́ ṣùgbọ́n kò tẹ̀lé ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ àti ìdàgbò náà ṣe ntọ́sẹ̀lá sáwọn ọ̀nà sọ́ra yẹn wọ́n lẹ́mí fi ẹgbẹ́ sí lọ́wọ́ ṣùgbọ́n ojú ọ̀nà ọ̀nà ẹ̀wà dà tí wọ́n sọ̀ wọn ò rí nàrí ní ọlọ́run tó wọ́n ní abdọ́ọ̀lù àwọn tó yẹ fún ẹtù sọ̀rọ̀ wọ́n ti wọ̀ bẹ́ẹ̀ bí ẹ̀wà ti dé wọlé làtàrọ̀ ọ̀làgùn tó lóun sọ ẹ̀sìn ìjọsìn lé ìjọsìn owó ni ọlọ́run tó sàmúwà àwọn ẹlẹ́ẹ̀kẹ́rin àwọn tẹ̀lé ìlànà tó jìjẹ́ ọlọ́run fílẹ̀ wọ́n ń tún bó ṣe yá kí mu ṣùgbọ́n kì í ṣe torí ìtọ́ ọlọ́run torí iṣẹ́ àríwí torí kó rí òkèlè kó lè bá a kàn irun tí ń kí kó lè bá a rí ipò nínú òṣèlú nígbà tó lè mọ̀ fún àwọn mùsùlùmí wà nígbà tó lè dìbò fún ìyàwó ti gba ilé ìjọsìn ní ìlọ ọmọ ti gba ilé ìjọsìn ní ìlọ ọwọ́ àmì òsì mi ń tẹ́ ó kọ́ ọ̀tọ̀ mùsùlùmí lòun mùsùlùmí ọlọ́bẹ̀ yọ so irú ẹni bá yẹn òun náà ti ra ẹ̀mí òní ìjọsìn tí wọ́n wájú ọlọ́run tó wá jẹ́ pé ìjọsìn ti arìnrìn ni tòótọ́ ń kí bá àti ń kí ń ṣe ń tó yẹ kó ṣe ṣùgbọ́n òtò ní tọ́lọ́run ṣe àlàyé ẹ̀kúnrẹ́ lórí yẹn làwọn bá lọ lánàá tí ibùdó kọ́ yìí tí ibùdó kọ́ yìí sọ̀rọ̀ àyè sínú tíra rẹ̀ tí wọ́n bá kó jọ òun náà ní التفسير القيم لابن القيم جاتي فوق تفسير من àwọn àtiwá pa àtiwá ń bá alákọ̀ọ́kọ́ lọ yí pé àwọn kò sí pé wọ́n ní ìkìláàs wọ́n ní ọkàn òdodo láti fi lọ́rùn wọ́n sì ń tẹ̀lé àṣẹ tọ́lọ́run ibẹ̀ labájẹ́ bíi pé àwọn yẹn ló pé gbogbo tí wọ́n bá fẹ́ ṣe wọ́n ó rí pé àṣẹ ọlọ́run àlekẹ́ ọlá ń bẹ́ẹ̀ mẹ́ fún tó ṣe ìtì ẹ bá fẹ́ gbé jù lẹ̀ láì ṣe wọn ò rí pé gbígbé jù lẹ̀ lọ́bàfẹ́ tọ́lọ́run ni wọ́n fi ṣe ni wọ́n fi gbé jù lẹ̀ àwọn yẹn sì mọ̀ yìí pé ọlọ́run fi ilé ayé ọkàn fi ṣe ààyè ìdánwò fún wa ni ta ni ọ̀pá ta ni ó tí ó fi bọ́ sí inú ìdẹ̀kùn tọ́lọ́ bí táwa bá dé náà ni ọ̀rọ̀ afáwa Fudayl ọmọ ìyá ọ̀ wọ́n bi léèrè pé iyyaka na'budu wa iyyaka nasta'in kí ni nítorí sí ìbáàdà wo ńlọ dáa jù ìyá àdùsọ pé akhlasahu wa aswaba èyí tó yẹ pé yẹn fi ọkọ̀ òdodo ṣe tó sì dé déédéé ìtísẹ̀rí àgbékalẹ̀ iná ìdísẹ́ rí wọ́n wá bí léèrè pé à bó ṣe náà ó tún ní ìdí àlàyé sí èwo lọ́mọ jù èwo ló ṣe jù wọ́n wá sọ pé iná làámọ́lá ìdáká náà káàlì tán wà lábìyà fún sọ̀wọ́ tó bá títẹ́ bá jẹ́ pé nígbà tí yẹn fẹ́ ṣe ṣùgbọ́n tó si ọ̀bá tẹ̀lé ọlọ́mu lámúyókùbá ọlọ́ọ̀bá ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọ̀sà ti dànù yóò tún yíya lórí ẹ̀ ní ètò àgbà nìkan wàyín ká ànà sọ̀wọ́ bá ń wọ̀ lámúyẹ̀kún káàlì sàn lámúyókùbá tọ́wọ́ pé iṣẹ́ tó ṣe ọba sọlọ́mu irun náà ló kí ṣùgbọ́n kọ̀ bá kò ní ìkìláàsì pẹ̀lú ẹ̀

àti súnà níbi sallallahu alaihi wasallam àti àlàyé táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbọ́ méjèèjì yẹn tí wọ́n bá ṣe ara súnà náà. onímájàmú méjèèjì náà ló ti wà nígbóló ọlọ́run tó sọnù Suratul Kahf ayàtọ̀ parí ẹ̀ pátápátá one round ten ọlọ́ba sọ pé fàmáńkà nàyẹ́rìndó lè kọ́ àrọ̀bì fàlìyàmálẹ̀ àmàlà ń sọ̀ọ́ lè ha wàlá yushriku bi ibadati rabbihi ahada man kana yarju liqa'a rabbihi ẹ̀ ń bá bẹ́ẹ̀ pàdé ọlọ́run níjọ́ gbìn àlìkìyàmà ìpàdé ó ṣẹlẹ̀ láàrin àwọn àtọ́lọ́run níjọ́ gbìn àlìkìyàmà ọlọ́run tá à ń sìn náà abẹ́ẹ́lì ọlọ́run ó sì jọjú sí àárín inú ọlọ́run ní àdéhùn láàrin náà inú wa wà á dùn bí àlọ́ àgbà ṣùgbọ́n ọlọ́run sọ pé àwọn tó wá jẹ́ pé káàkiri ni wọ́n àdídé wórí ọlọ́run ìbànújẹ́ wà á lékún fún ẹgbẹ́ àwọn òde ẹ̀rọ ọlọ́run ti ń jà wọ́n ní à àwọn òrí láyé àwọn òkùnrin lálìkì àmọ́ ọlọ́run nípa máa ń ká nàyẹ̀ dídú lè kọ́ àrọ̀ bìí ẹ̀ ń bá ń sagbé ilé kó ń fẹ́ wá pàdé ọlọ́run lálìkì àmọ́ ní ti dáadáa fàlìyà àmàlẹ̀ àmàlẹ̀ àǹkọ̀ níhà ọ̀yà àti tẹ́rí

kẹ lọ mọ́sálásí nínú iṣẹ́ rí tẹ́nìkan ní rárá o kírun lé nínú iṣẹ́ rí tẹ́nìkan ní rárá o òòṣà ó gbọ́dọ̀ sin òòṣà ní kọ̀tàkùtọ̀ lọ́rùn tẹ́nìkan ní rárá o àwọn ẹ̀yà àwọn tó ti kú lẹ́gbọ́dọ̀ mọ́ júbà wọn tẹ́nìkan ní rárá tó mọ̀ tó gbé tiẹ̀ kalẹ̀ wọláwí sábà alḥakù àhùwá ahùn tọ́ba ti yí pé ntọ́jọ́ òdodo ọ̀tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní làfàṣà dá ti sàmáwá àtúwọ̀lá ààbò gbogbo sọ́mà àtìlẹ̀ ní ọba jẹ́ tí ò ní lójútùú tí gbogbo ọjà àrùdàpọ̀ táà ní mèwò láti mẹ́ ṣùgbọ́n tí ń jẹ́ ti ẹrí iná ẹ̀ lè tọ́ bábá síra ọlọ́run àti súnà nàbí wọ́sán lọ́wọ́ àlẹ́ àwọn tá a bá juwọ́ lẹ̀ fún nǹkan lọ̀rọ̀ wọ́n fi máa jọ yóò fi máa wọ̀pọ̀ láàrin wọ́n fi máa tò yóò fi máa dà ọlọ́run bá ọlá ó ti pín ogún ní ìtàn ó ti pín sínú Kùránì àní sọ̀rọ̀ àwọn tó ń

ẹlòmí ò tún o bẹ́ẹ̀ tí ọ̀nà mi tí ọ̀wà ní ìjọra tẹ́ à ìwúlẹ̀ ṣe. sọ pé mọ́ni àmìlà sọ ni à ń falí nẹ́fúsí ẹgbà ti tẹ́ rí ní ara ẹ̀ ní tùmọ̀ rí náà ní kíra àti súnà mọ́rò pé ti fẹ́ ẹnu kára rẹ tọ́ ọmọ ti tẹ́ fàmọ́nkẹ́ ànàyà ìrìjú lè kọ́ àrọ̀ bì í ẹ̀ńbà ń sàgbé ilé kó wọ́n pàdé ọlọ́run ọba àwọn dáadáa lálẹ́kì yá mà fàlì yá amẹ́lẹ́ amẹ́lẹ́ sọ níta kírú ẹni bẹ́ẹ̀ bóyá a máa ṣiṣẹ́ rí tọ́ba tọ́lọ́mú wàlá yushriki bí ibadati rabbihi ahada òṣùgbọ́dọ̀ rú kankan pọ̀ mọ́ ìjọsìn májàmú méjèèjì náà nìyẹn alimusaba kọ́ba òfin tọ́lọ́run mu wálé ìkìláàsù lè là kọjá pé ọlọ́run nìkan ní òtòrí ẹ̀ ṣe kò ní torí nǹkan mi ṣe. ọlọ́run tún tún sọ nínú súrọ́tù nìsà àyà one twenty five wípé wà má ní ahsanu dinan mimman aslama wajhahu lillahi wa huwa muhsinun wattaba'a millata ibrahima hanifa wattakhadha Allahu ibrahima khalila ọlọ́ni wà mẹ́ni ahsanu dinan tani fi dá ní ìrọ́ra ẹni fọlọ́n dínú ọ̀njẹ́ ẹ̀sìn dínú ọ̀njẹ́ jàdáwò dínú ọ̀njẹ́ àkàmù àwọn ìdájọ́ dínú ọ̀njẹ́ pàjáyé dínú kí ìyàn rọra rẹ̀ fọlọ́n ojúkọ ìbẹ̀rẹ̀ lẹ̀ ìgbẹ́mọ̀ takura ń gbogbo ẹ̀ wà mẹ́ni ahsanu dinan tani fi dá tó níbi ìjùpájú tẹ́lẹ̀ fọ́lọ́run ní mẹ́lẹ̀ asilamu tọ́dà gẹ́gẹ́ tó dúra rẹ̀ fọ́lọ́run tọ́gbà islam wà wà tó sì ń ṣiṣẹ́ dáadáa ṣiṣẹ́ dáadáa náà ní iná tó bá ọdún àti súnà ní sàlámù asilamu wàdí àbú onáà ní islam asilamu ó dúra واتبع ملة إبراهيم ترو يعني بيه واتلي أسي النبي إبراهيم حنيفا أتتجوتو تيوه بما واتخذ الله إبراهيم خليلا الله بالك يلا ó ti mú Ibrahim ní ààyò ọ̀rẹ́ Ọlọ́run ìlú sọ Ibrahim nítorí tó dupá fàláyé pálù láhùn nínú àmàlì ilá máa ká na káàlì tán gùn ìwájú yà láàmù sábà àti àmùrù ṣéhùn islam ibn qayyim sọ wípé ọlọ́run bọ̀ ní gbà nú sẹ́kẹ̀ kan tí yẹn bá ti àfi tó bá jẹ́ pé ojú rẹ ọlọ́run lè yẹn fi wá tí yẹn sì tẹ̀lé àṣẹ rẹ̀ ntọ́ba ti yàtọ̀ sí yẹn wọ́n da padà fún tọ̀ yóò di òfìfo lásán àbí ewu tuntun kù gbù àbá mọ̀tòrà ọ̀rọ̀ wà ní sọ́yìn muslim ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé mani amila amalan laysa alayhi amruna fa huwa raddun ẹ yóò tó bá ṣiṣẹ́ kan nínú ìsìláàmù tó ṣe pé àṣẹ tiwa ò sí mẹ́ kìí sì wá lẹ́yìn asílá ìlànà yẹn kalẹ̀ fa huwa raddun àdàbàdà ní ẹgbọ́wọ́ ni mani ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ẹ ẹ̀sìn tiwa yìí àpẹ́sìn tiẹ̀ o ẹ̀sìn yìí Islam anabi sọ̀tọ́là ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ mani ahadasa fi hada ẹ̀ ń bá dada lẹ̀ tara rẹ̀ sínú ẹ̀sìn tiwa yìí máa lé sàmínú tí ò sí ń bẹ̀tẹ̀lẹ̀ fàwọ́ ọ̀rọ̀ dùn á padà sí wọn ò ní lásán wà lọ́jẹ́ náà sọ̀rọ̀ kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ àtọ́nà ọba àdìsẹ́ lánìkan. gbogbo tẹ́tẹ́ yẹn bá ń ṣe tí ó sì pé yẹn fi tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam òun tọ̀ nǹkan bá ń ṣe yóò tún yé kí yóò iṣẹ́ wọn tún máa mú jìnnà sọ́lọ́ọ̀ni tọ́rọ́kàrí ọmọ ìdí pẹ̀tà sí kò sí bàádà mẹ́ẹ̀ kí lọ fẹ́ gbà mí àtàlásù tí ìtàn ẹ̀sọ̀ sọ́lá lọ́kọ́ kí lọ fẹ́ gbà mẹ́ kí ojú wo lórí pàdé ọlọ́run ìtàn ẹ̀sọ̀ sọ́lá sọ Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamin innaka hamidun majid sọláàtì Ibrahimiyya pẹ̀lú ẹgbà wa oríṣiríṣi tó gbà wá ó ti rọ ọlọ́rọ̀ kí ní kọ́ lọ́wọ́ sọ̀tà láti bá ní sọ̀tà tún ní fáátì rìmọ́ ògùlíkà kí ni wọ́n kí ni wọ́n kí ni wọ́n jí jẹ́ wọ́n fàtà tí wọ́n kàn máa hun ìtumọ̀ tán lórí lásán ẹlòmínà tún lè mọ́sàlá tún lè wà nígbà tí nígbà bá bá ti àpúrúfù nìkan bẹ́ẹ̀ ni àpúrúfù lòmínà. fàyínà láàtà àlá iná máa yọ gbàdúgbì amúrì yìí lábílẹ̀ ara ìwọlé àhùwà tóbi kọ́ ìmùtọ́ pé ọlọ́run lè kí ọlá èèyàn máa ń sin pẹ̀lú àtẹ rẹ̀ ní tó bá fẹ́ ká ṣe ni. kìí ṣe pé yàn wà máa rori lásán àbí fẹ̀ẹ́nu lásán kò ṣeé ṣe olówó tó bá sọ lẹ́nu bọ̀lì ìrànkà àkọ́kọ́ nìyẹn nínú àwọn èèyàn tí wọ́n bí àwọn èèyàn ṣe kọ́ ha sí ìjà kanáàbù ọlọ́ọ̀nì kaláàmù àwọn tó ṣe kan nínú àlámọ̀rí ilé ayé yìí pé bá ẹ̀sìn bẹ́ẹ̀ náà sì ni wọn ò ní torí ṣe ọlọ́run àwọn èèyàn ní ẹ̀kọ́ dédé ọlọ́njẹ́ àjọ wà nínú wọn. àwọn àpẹ ẹlẹ́ẹ̀kejì máa ń lá ìkìláàsà làbú wà láàmú sáábà níbùnú sọ yẹn àwọn tó tóbi méjèèjì yẹn ti fẹ́ ìdí wọn ọbẹ̀ wọn ò wọ́rì wọn kàn máa lọ yẹn kẹsí wa torí ọlọ́run ló fi ṣe ọfẹ́ lówó lọ ní ẹ bá ní kùránì ikú mọ kó àní ìka ó sì pa àwọn àbúrò bá ti pa àgbà bá ti dé tán lọ́nà bá kò sí wọn àti pajápajá ní ẹjọ́ bá ń jí látàárọ̀ ń gbọ́dọ̀ parí ẹ̀sán lónìí kò torí tọ́lọ́n tẹ́ o kìí ṣe kó rí pé ìwọ ọlọ́run òun fẹ́ súnmọ́ pẹ̀lú kàkùrà nìkan lójúmọ́ kìí ṣe yìn lóró owó lọ́fẹ́ ní ní wù ó pé bọ́lá bá ti ẹ̀kọ́ mọ́ ó bá jẹ ka ilé ìwé sí ọlọ́ọ̀bùn kọ́ ni <laughs> ẹ wò gan ntọ́fẹ́ ṣeun àgbọ́rí inú ìtàn Islam àníṣà sálàmù ọ̀sọ́rọ̀ ẹ̀fẹ́ nìkan wá jẹ́ pé yọ ka Kùránì kan lójúmọ́ náà yìí wàhálà tó gbogbo ara tó nílé sẹ́jọ́ kejì tó nílé sẹ́jọ́ kẹta àníṣà sálàmù ju mú sẹ́tì yẹn fi sin lọ́wọ́ èyí tó ṣe pé èyí ó lè máa tẹ́ pẹlẹ kódà nígbà yẹn pé sùn ní ẹfẹ bẹ kí sọlọ́ọ̀ ní ẹfẹ bẹ owó bá dé kò lè ka bóòlù yẹn gbẹ wọn ká fúra òjúmọ́ ẹ nínú tàn ẹ tó jẹ́ kó múra múra múra pọ̀ tí ń ka Kùránì títí ẹ̀ yájú lọ́jọ́ mẹ́ta tọ́ọ̀bù àti kà lọ́jọ́ mẹ́ta ń gbogbo sẹ́yìn owó tó fẹ́ ṣe ló ti pàtì ó lè yẹ tọ́ọ̀bù àkà ní ẹ̀yìn àtúbà lẹ́yìn ẹ̀yìn àtàtà èèyàn yóò lè lè tèyí lẹ́sùn àwọn ọmọ ìbòjì ọdún kan

àti pé kọ́ báyìí súnà ní sàtọ́làmù àwọn eléyìí wọn ò ṣe ń tọ́ bá tẹ̀sìn ọlọ́run tara wọn ìfẹ́ wọn ní ń ṣe wọn ò tún wá ṣe ń torí ìtọ́lọ́run bá lè ó ní ká máa lè mùtàtà yìí ní iná lè nà ti lè mọ̀rọ̀ yìí láhùn bí má láhùn yẹ ṣàrá àwọn tó yẹ kí ìwọ́tọ̀ ọ̀fẹ́ kọmọ rẹ̀ wá kùránì dàníyàn dáadáa o ìhà kùránì ó wà nínú ìjọsìn ó sì wà nínú fàáfi ń dáàbò bo kùránì tọ́lọ̀ bá sọ pé inna nahnu nazzalna dhikr wa inna lahu lahafidun àwọn ọlọ́run lásọ kùránì kalẹ̀ àwa náà láti dáàbò bo nínú dáàbò bo ọlọ́run náà ni pé ọlọ́run rọ̀ alimi mọ̀tẹ́kẹ́ ọlọ́ni àwọ̀ ọlọ́run máa ma fún ìrántí kankan lè ha tọ́lọ́ba arọ fún ọ láníyàn dáadáa pẹ̀lú ẹ̀gẹ́sà níyàn competition ọwọ́ àmọ́ Qur'an nítorí pé ẹ má sìnà ẹni sìnà ẹgbà rẹ̀ rẹ̀ ó sì máa tètè náà lọ ó sì pé ọ nígbà ọjẹ́ pé àníyàn tó fi ṣe é kúṣù kìí sàníyàn fún ìfẹ́ ló tó ń ha torí ẹ̀ ló jẹ́ pé ká tẹ̀lé òfin bọ́lọ́n ká torí tọ́lọ́n ṣe gbogbo tá a bá ṣe ọjọ́ ìfún tó ṣe pàtàkì tó bá fẹ́ kọ́ ẹ̀sìn Islam ṣẹ̀ríà lọ́fẹ́ ṣe Islamic studies lọ́fẹ́ ṣe Arabic lọ́fẹ́ ṣe kó lè mọ ojútùú ẹ̀sìn rẹ dáadáa dàníyàn pé Ọlọ́run lọ́fẹ́ fi sìn dámọ́ o tọ́ bá rí sàtìkéètì gbàgbọ́ ojúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́ bá rí gbọ́ ọmọ kó lùsù ìmọ̀ yẹn ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì jẹ́ ọmọ aṣojú kòkòrò lọ́tún lọ́sì láti máa lékún nínú mọ̀ nítorí àníyàn tó ọjà ṣùgbọ́n tí ọba ní àníyàn yẹn tí ọba rí sàtíyèjì gbà ó lè wà pàkẹ́ tílé ayé ó sì dàrú pátápátá pé ah gbogbo ọdún mẹ́rin gbogbo ọdún mẹ́ta mẹ́rin tó wà márùn tó ń lo ọbẹ̀ òun òrìṣà ìkéjì gbà tó bàbá bá ń jẹ́ kí nígbà tí ìdètò ìtọ́lọ́ àbí bẹ́ẹ̀ onye kò ní fọkàn sí ti ń kọ́ gan yọ wà áfà certificate certificate yọ wà áfà bí kó jíwèé lọ́rùn dáadáa nígbà yẹ lọ́wọ́ áfà àti mẹ́rìtì tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí gíṣù yọ fún gbogbo nǹkan bẹ́ẹ̀ sọ àníyàn ọjà tó ṣe pàtàkì tó torí ìtọ́ fi ń tí a mi ní ń fẹ́ pẹ̀lú ìtí ń ṣe wọ́n wàá máa ṣe ń tí ọlọ́run bá ọlá tí ò gbé kalẹ̀ tó fún wọn ṣe. wàá wù láì wà á mùkátù wù ilá láì azza wa jalla àwọn yẹn ló burú jù nínú àwọn nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń wò tún ní ní ìkìláàsì ọdún kẹ́ńtì wọn ò ní ṣe ń tòbí sọlọ. ó ní àwọn yẹn náà lọ́lọ́wọ́ bá àlekè ọlá ni wọ́n rí fáàtì lọ́lọ́wọ́ bá àlekè ọlá rí fáàtì nù Suratu Al-Imran aya one hundred and eighty eight ọlọ́ba sọ pé la tahsabanna alladhina yafrahuna bima ataw wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu. فلا تحزبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم الله أكبر قال إني لا تحسبن الذين يفرحون بما أتوا أو يتسيكين إن وندوا سنتلوا بقوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا àwọn èèyàn tó yẹ pé yẹ kọ́ra àkókò náà bí máa àtàwọn àwọn tó yẹ pé inú wọn dùn sí ti ń ṣe ń fẹ́ wà yóò ṣe gbó náà á yóò ṣe máa dùn bí máa lámúyẹ fàálù tí wọ́n sì ń fẹ́ káwọn èèyàn tí wọ́n máa ń yin àwọn lórí tí wọ́n ò ṣe fala tahsabannahum bí mafazatin min al'adab mọ́rò pé àwọn èèyàn yẹn wọ́n bọ̀ lúbi ìyá ìjọsìn tí wọn ò ṣe wọn máa fẹ hàn ládùn àwọn yẹn nígbà tó bá àwọn làwọn ń ṣe láwọn àmì ẹwà lọ rẹrẹrẹ ṣòkòtò òdì sòfé alẹ́ alẹ́ sírífù kún ọwọ́ wọn àyàn àmọ́sí Allahu Akbar Allahu bí àwọn gan ni ẹ súnmọ́ ó ọba ọ̀sàdé ó lè fi ọmọ wọn wá kọ́ wọn ọ torí pé gbọ́ bá tó ṣàjọ àfún yẹn ní òtòrí ní òtòrí náà bàjẹ́ ọ̀tọ̀ rẹ jẹ́ ọ̀tọ̀ rẹ jẹ́ ìwọ́n tó ọ̀já wájú ọlọ́run láàtà sábàánà lẹ́dí ìnà yà fún nàbí àtàwó àtà òde àtà di amórí oṣiṣẹ́ kan àtà òkùnrin kan tí mẹ́dùbá ti wọ̀ ọ̀tọ̀ rẹ̀ nù oni láta sábà nà lẹ́dí iná yẹ fọ̀rọ̀ àkókò náà bí ma àtàwò wọ́n ti máa dùn wọ́n ti máa lérò pé àwọn tí inú wọn dùn sí iṣẹ́ tí a ṣe wàyí fi bò na ayé tó má dùn bí ma làm fàálù wọ́n ti ń bẹ́ káwọn èèyàn máa má sì máa rò wípé àwọn èèyàn yẹn wọ́n bọ́ kò bí ìyá ọlọ́run ọlọ́run màgà àlè àwọn èèyàn náà ní ìyá ẹlẹ́ta eléro ní ọmọ abẹ fún òun yẹ fúra fún nàbí má àtọ́mínà bídà wọ́n dọ̀lá láti òṣè inú wọn máa dùn síbi dí àti àti ànù àti ẹbọ àwọn mìíràn máa jó sáàdìkiri ni wọ́n sì máa àwọn mìíràn máa dùbàdìrì ni

Ibn Qayyim sọ yìí pé sọ́ra o ẹ̀yìn tẹ́ wá ń mọ̀ tẹ́ wá ń dé àwọn tí lọ́pọ̀ nù nǹkan tẹ́ bá ní Kùránì fún yín tàbá yóò dẹnu mọ́ débi ẹni mọ́ Kùránì o nígbà bá débi irun bẹ́ẹ̀ tí ó kété o fast fast ni ó sáré sí irun rẹ̀ kò ní í ṣe màkàlì ara bàbá ń tìrù yín tó bá wájú yóò rúkú dáadáa yóò borí kẹlẹ̀ dáadáa tó bá àti ẹ̀yọ́ gbọ̀n pápá àpá ó ti ṣe tán kò ní wọ́n tún kò ní wọ́sùn gbọ́ bá ń lè dìí bọ́ síbi tiẹ̀ bá ibi tiẹ̀ ń fọ́ ti aago yóò mọ̀ ti aago tọwọ́ yóò mọ̀ tánsẹ̀tì yóò mọ̀ bọ̀tún yóò mọ̀ sùn láwọn àyìnbó sì gbé yọ àti láwọn àní yóò ṣe ibi ọ̀sẹ̀ ọ̀pá méjìlá <laughs> ẹrù kọ fẹ́ ẹgún mọ́tò yìí <laughs> ẹrù kọ rẹ̀ ẹgún látọ̀rọ̀ <laughs> àgbéwí láàrin ọ̀dá o inú ọ̀sọ́ ni tó sì ń fẹ́ kọ́ jẹ́ pé ẹmbà wo fápọ̀nlé ẹ̀ńtọ́ ọgbádá kápọ̀nlé ṣùgbọ́n àníyẹ̀wò lọ fi fẹ́ wé àníyẹ̀wò lọ fi fẹ́ wọ̀ ọ́ tó fi rújú lè tọ́lọ́run tí wọ́n fún ọ lé kó lè rí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wọn bí ọlọ́ àbí kó lè gbowó tọ́pọ̀ kí wọ́n lè rò tó ju lọ èmi ẹsẹ̀ máa ń wọ́n máa ta nǹkan kú síra wọn bí ọ̀rọ̀ owó òde o gidigidi sámúsámú ẹ̀sìn yóò tún máa sọ gan jáde nígbà bá kàwé dàgbẹ́ wọn àmọ́ wọn pé àyìn àti ìbá dé bíi pé kẹ́ ẹ kí irun tó kù la ní ìsìn láì ṣe pé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ọ̀wà alẹ́ bá yẹ kí irun tó kù la yọ máa wù yìí bẹ́ẹ̀ bá ti kí ti òun ọ̀bà tó bọ́ wájú yọ wà tó ti tẹ̀ èmi ń bẹ yọ ẹjọ kì í torí bọ̀ kánilá ìjọ kan ní mo bọ́ tẹ̀ rí ìjọ kan ní mo kọ́ rí náà ni ọkà mo wá yá pèsè ẹ̀ka àpá tí bá jọ jókòó kó tó fi pé àti ẹ̀ kí ló dé tẹ̀sán abọ́wájú tẹ̀sán tó ti yín kí oníṣẹ́ kí ní màtá lè lè má yí sí kó ṣe wí fún mi lárúbáwá nù pé kọjá àkàndé fún o lọ àkàndé wò ni sọ́wọ́ àánú fún nàbẹ. ṣùgbọ́n káyọ̀lẹ́ mà pé ìmáàmù kan ló náà tó náà ní mọ́sálásí dímà eléyìí náà tó fi ìmáàmù kan ló náà tó náà ní mọ́sálásí dímà tí wọ́n bá gba owó jọba ẹ̀fọ́ àwọn méjì náà ní mọ́sálásí dímà wọ́n kọ́ yọ iye kan náà fún wọn náà fi ọ̀gbọ̀rọ̀ jura ní bá pa fifty thousand twenty five lélẹ̀ twenty five lélẹ̀ tí ọba tí irun ti ẹ̀ báwọn wọn ò ní mọ̀ pé ìmọ̀ọ́mù mọ́tà ti bímọ lòlá ní wọn bá fún owó gbogbo jẹ̀mọ́ ìfẹ́ ń pín owó kùn fún òun ní kó sọ̀rí ọ̀tọ̀ fún ẹ̀wò bí abẹ́ sì dé ẹ̀wò bí abá ìdáríjẹ pa ní ìlú ń já àfa fún onítẹ̀wò ní ìlú ń tẹ̀ àfa náà ní kí ni tẹ̀ àfa kí á ní tẹ̀ àfa ọ̀wọ́ atẹ́kìtì ṣe ní kọ́tọ́ torí ìjẹ ìlú oníṣẹ́ àbá ló ṣe èsì àbá ni kọ́kọ́ máa ń fi kọ́kọ́ àwọn èèyàn lẹ́sìn sẹ́nìkan sọ wò rẹ lórí ló ní kọ́ ọdún tó ń sọ rẹ sẹ́nìkan bá tún mọ́ dàgbà kí ọba ti fẹ́ tún fẹ́ tètè lọ́wọ́ àtẹ ti ẹ ti sọ́jà àlàyé àbí kọ́ máa béèrè owó níbi nǹkan nǹkan wọn náà nílò òfin ní ráàyè haramu kúdà bí wọn bá fi lọ ọgbọ̀n ó sì mọ́ ọmọ gbé rẹ ṣùgbọ́n bàtí ò sí tara gbogbo lẹ́nu àwọn bàbá máa dùkọ́ náà kọ́ fẹ̀rùn kẹwọn nínú ẹ̀fẹ̀ tí wọ́n ṣe fẹ́ pẹ̀lú àwọn bàbá àbàdàn nígbà tí wọ́n á tẹ̀síìrì wọn ní nígbà tẹ́ ìkátà gbé wọn wá iná ilé ọmọ ìgbó lè ó ti máa rówó mi nǹkan tí ò ní òun kọ́ máa <laughs> bí àwọn bí ẹni tó ní òkú bá ti rí lóògbò lówó wọ́n á pa mí tó lé mílíọ̀nù lù mí ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀rọ ìjà sọ̀rọ̀ àtọ̀jù ọlọ́run ọba ìsáàbò ìdíyàn àwọn tí wọ́n pa mọ́ wọn pa a ní kó o ṣe tí ó nìyí kó o ṣe tí ó nìyí kó o ṣiṣẹ́ apá rẹ̀ tó halal kọjá aláìsí nù rẹ ọmọ dùn kókò olóko kọjá pé wọn gan lóṣù lọmọ fún wọn lówó tó lọmọ gbóúnjẹ fún wọn wọn wà máa fún ọ tó ti dúró ọbẹ̀ ló dé yìí bẹ́ẹ̀ kan bá kó tó dé ó ń dọ̀rọ̀ gbó àbíkẹ́ dúró dé yọ ọmọ sáré fóònù kó o ti ń bọ̀ nítorí kíni gbogbo ẹ̀ pàṣẹ ọlọ́nkọ́ sàánú ẹnu ọ̀pọ̀ ayé sọ pé eléyìí àwọn tí wọ́n jẹ́ pé wọ́n èyí ní ìkìláàsì wọ́n èyí ní ọkọ̀ òdodo pẹ̀lú ọlọ́run tí wọ́n sì máa ṣe tí ọ̀ lẹ́tọ̀ọ́ tí ọ̀bá tọ́lọ́run àwọn tí wọ́n pọ̀ ń bẹ̀ làwọn tí wọ́n fà wọ́n lórí jẹ́ onímọ̀ àlùmọ́ńtẹ́sì lóde ìlẹ̀lẹ̀ àwọn jẹ́ aláwọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn tí ò sì mú problem yẹn náà káàdà lìbátò ayé àkùn náà kúkúrá òsì lè sọ̀rọ̀ ẹni kèfèrí ọlọ́run tí ó sì kèfèrí sọ́lọ́ nǹkan yányá nígbà tí ó bá sí nǹkan dọ́bà náà ní ọlọ́lọ́ ọlọ́run kọ́ sọ akó bẹ́ẹ̀ o inú àdúrà níbi ọ̀sọ́lá láàrin ọ̀sọ́lá aláwọ̀ ìní àwọn òbí kúkà fún ẹ̀lìbátò èrè wàlẹ̀ ìbáàdà inú àwọn tí ẹ máa jù sọ fún ilé àwọn tó pa àwọn ń sin lọ́hùn ojú kòkòrò pé ọbẹ̀ sí lọ́hùn lásán ni ẹni ṣùgbọ́n títọ́ lọ́hùn gangan ni kí ń ṣe kí á sì torí ọlọ́run pé kò ní sí mẹ́ẹ̀. wọ́n wàá ti jẹ̀ kó lójú ọ̀nà òdodo wọ́n wàá máa ṣe bídíà àánú sí àrími sí àgbọ́mi wọ́n wà máa fẹ́ kí wọ́n máa yin àwọn lórí tó ṣe pé wọn ò dúró díẹ̀ wọn ò dúró díẹ̀ ẹnìkan jọ sọ pé ọjọ́ ah, ìgbésí àwọn làwọn àwọn àfa làwọn àwọn làwọn bọ̀ àwọn làwọn bọ̀ wà abájijọ abájijọ wa gbogbo tí àìsí ìmọ̀ nǹkan débi kan alihamudulilayi àmọ́ nǹkan àti eighty ni mo gbogbo ìdí mọ̀ ń sọ yìí o eighty àìsí ṣe dìgírì rárá kọ́ ọmọ tí obìnrin ní òkú <laughs> bí ó ṣe bọ́ sí ìtẹ̀sí náà ṣé wàá ní òbí lọ́ba sáré ọ̀sáré jáde padà yìí <laughs> orí àbẹ̀yìn gíga láti ra gíga láti ra. ìwé ìwà ló pé àhílàfà ọyọ ọmọ ju òsè àwọn obìnrin náà ní ẹ lọ pè àwọn náà wọn wà wẹ àwọn àtàlà ìgbín ó ti wẹ fún ọ sáàbà wa kankan rárá so ẹ ká dábì lóko lánàá ẹ wọn ó sì gbé wọn rà pọ ẹ lọ sí i. èyí fẹ́ máa ti lára lẹ̀ máa pẹ́ ìwé ọ̀sẹ̀ ìwé òṣìṣẹ́ tí wọ́n kọ́ níta ọmọ ló ń fi ẹládọ́wọ́ tó máa gbẹ̀dẹ̀. àwọn èèyàn yẹn kò sí ìtẹ̀lé tọlọ́run kò sí ọ̀kan òdodo láti fi ṣe Ibn Qayyim sọ pé àwọn ẹni ahlul ghadab wal dalal àwọn tọ́nà ọba máa ń bínú sí nìyẹn tí wọ́n ti sọ̀rọ̀ àwọn Yahudi àwọn mọ̀ ń pa ọlọ́run ṣùgbọ́n wò ṣe tọ́lọ́run ìmọ̀ wọn ò lò wọ́n jẹ́ ní ìbínú sí lọ́dọ̀ ọlọ́run àwọn ẹni mẹ́tò lórí àlẹ́ ó sì bẹ́ẹ̀ náà ló mú sí ọlọ́run tí ń bẹ́ẹ̀ lọ. wàhálìmù ń bèrè lùmí ìlàmú yàmàlà mùhàdàbùn mi kọ̀bìlì ọgbà délé wátáni wàhálìmù ń bèrè lùmí ìlàmú yàmàlà mùhàdàbùn mi kọ̀bìlì ọgbà délé wátáni.

kọ́lọ̀ sọ àkóhùn rẹ̀ so àwọn yẹn ni ahlul gadab ẹni tọ́lọ̀ ń bínú sí wa ahlul dalal wọ́n sì jẹ́ ní àánú ẹni àánú náà làwọn tó ṣe pé ẹ̀mí wọn rọ̀ fún tọlọ́run ṣùgbọ́n ojú ọ̀nà tí wọ́n gbà wọ̀ sí kò síwájú wọn wọn mọ́ náà làwọn nàṣọ́ra tí wọ́n bá ní wọ́n máa dá ìdá mẹ́fà ní ìsìn àbí ìdá mẹ́wàá ní wọ́n máa dá kíákíá ilẹ̀ òkè fún ṣùgbọ́n ojú ọ̀nà tí wọ́n sọ̀dà nínú ìwé tí wọ́n gbé lọ́wọ́ máa bì àgbọ̀n wọn gbé orin dáfídì tí dáfídì tọ́jà níbi ọlọ́run tó lórin kan wọn tara ń jẹ mẹ́rin tí a bá ní wọ́n jó báyìí lè sìn wọ́n jọ tí wọ́n jùdí lẹ́yìn ọmọ pẹ̀ ha nítorí ọlọ́run àwọn tí wọ́n ní làákà yìí tí wọ́n sì máa jó báyìí ní ibi tí wọ́n pè ní ọlọ́run ilé ìjọsìn ní ẹ ti ń ṣe ní táwọn olùgbẹ̀kan dé bá kápẹ́ bí david ṣe ń ṣe àti solomon àti musa àti isa báwọn náà ṣe ń di ìlú ọlọ́run jìtá gbogbo ẹ̀ ní ẹ ti kó lọ́nù ó lè jọ tí ọ̀yẹ́ kọ́ wọ bẹ̀ wọ́n ti kó bẹ́ẹ̀ ẹ máa gbórí sírí sírí sírí Siri sí àti ẹ bá tún ṣe wá sí nínú rẹ tó pé ó lójú àwọn ẹni tọ́lọ̀ ń pè àwọn ẹni tọ́lọ̀ ń pè ní ẹ máa ṣe àwọn tọ́lọ̀ ń pè ní ẹ máa ṣe ẹ ń bà lù jẹ́ wọ́n tún wọ́n tún ṣe wáàjì wọ́n tún ṣe wáàjì takora wọn nù ẹ̀ńtọ́ lọ ń pè ẹ̀ńtọ́ lọ ń pè làfà gidi gbogbo òṣòro wọn pátá wọn ni wọn máa kó wọlé ìyẹn ti ajá àbá àjọ àgbẹ̀ máa kó gbogbo òṣòro wọn. tí sùkú bá wà ní ìlú tó ní ọmọ ọgọ́rùn-ún kan wọ́n ní gbogbo ẹ̀yìn òbí tẹ́ ní ọmọ ìlú ẹjọ́ ọba ti di sanwó rẹ̀ kọ́ ọmọ kóṣòro rẹ̀ bẹ̀rẹ̀ tẹsí ọjà o àbí èmi dà o ẹjọ ìyàwó mi bí ma ní ìlú nílé sáwọ tèmi ẹjọ ọjà mi ọjọ kéréké ní ìlú náà ìlú ẹsẹ yìí báyìí ẹjọ ẹkíní kan tẹlẹtẹ ń pàpọ ní ìní ilé tẹ tí wọn yóò yí oorun tí ó <laughs> tí ò ní sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ yóò àga lásán ni ó kù mẹ́ nígbà bá yọ ọmọ kóso ìrọ̀rùn tí wọ́n bá ti kó wá ń tó òótọ́. kí á ti wá sọ lágbára rẹ̀ ṣùgbọ́n náà ti mọ̀ pé òun náà ní àwọn yá ni ẹ máa kówó nígbà tó sọ yọ àjọ ni wọn ni wọn láì wọn tó bá ní wọn kówó ní ìdíwọ̀n wá wọn ṣùgbọ́n bí ìṣòro náà wọ́n máa yọgẹ̀ ọmọ yọgẹ̀ tí ọlọ́run yọ ọmọ pọ́lẹ́mọ́lé yọ mọ̀ra mọ́tò lò mọ́tò ọ̀rọ̀ dúdú ọ̀rọ̀ dúdú yọ máa pọ̀ sí wọn bù ní òfin ní sálọ ní òsì ní sálọ bòmí ìkan gba ìsìláàmù mọ̀rùbá àti sọ́mẹ̀dì òní ọgbà ìsìláàmù pásítọ̀ ni ọgbà ìsìláàmù gbé ọlọ́sà wùgbà ilẹ̀ mọ̀ ọ̀rọ̀ lọ́ba dájú mẹ́lẹ̀ ah

tó àkáwù tiẹ̀ ìròyìn tiẹ̀ tó wà lọ́rùn náà ní lébọ̀ kẹ gbọ́dọ̀ pé àwọn èèyàn jọ kó ọmọ wọlé látara àwọn díẹ̀ díẹ̀ lọ́gọ́ta nù. àwọn ìrìn kẹta mọ́ni wà mọ́kùnrin tó ń fi àmọ́ ìdìyí lákín náà ní ń rí mùsáàbà àti làmọ́ ẹn tó ṣe pé ọkọ̀ lọ́fẹ́ fi sin lọ́n tó tọ́ lọ́fẹ́ tó tọ́ ṣùgbọ́n ìtọ́fẹ́ ṣe ọ̀bá ẹ̀sìn kò ní lójú ọ̀nà tọ́tọ́ kájú hálì ìbáàd àwọn tó yẹ pé wọ́n fẹ́ sin lọ́n ṣùgbọ́n aláìmọ̀kan ni wọ́n aláìmọ̀kan ni wọ́n lẹ́ẹ̀rí ẹ máa bá àbí lára àbí ní jẹ́ ẹ sáàmà tẹ́sẹ̀ òní wọ́n gbé àbábá lọ́pàá ẹ̀tẹ̀wọ̀n tẹ bá ta tẹsíbọ ọrùn rẹ báyìí tó lè máa lọ pé àyà ìnáwó ní ìgbàgbọ́ yẹn ti gbéra wọn kàn ọwọ́ akókó tẹ̀síbọ àfọwọ́n bí nǹkan àwọn èèyàn rẹ̀ náà kì í jọ àwọn náà wà á lórí mẹ́rin wọ̀ kọ́ fífi ohun tọ́jọ́ ga ní tẹ̀síbọ rẹ̀ kó àyè tó wà láàyè torí kó wà láàyè ńgbọ̀ bá a torí pé kí wọ́n lè mọ̀ ní kéwù kan kọ́kọ́ àti tọ́já tó ti tẹ̀tọ́ akúfẹ̀sì wa tẹ̀sí oríṣiríṣi nígbà tí ilé fún wo ẹ̀kú àwọn ẹ̀kú tó ti jogún bá ọdọ̀ tó bí nǹkan bí kò tún ní pọ̀ ẹ̀kú òfé pọ̀ yẹ wá ní kò ní fẹ́ bàjẹ́ nù dáyà bẹ̀ torí làwọn náà fi máa ń dọ́gbọ́n ara wọn wọn àkọ́kọ́ wo aṣọ kan sísàlẹ̀ mọ̀ tó ẹ̀kọ́ ẹ̀kọ́ kan yọ ìbò ló ń fi síta ẹnìkan kọ́kọ́ gbẹ́kù sí mi kan ní pé wàá lé eléyìí kọ ẹ̀yẹ kọ́ gbé ẹgbẹ́ kéde <laughs> gbogbo òwú bí a ti ti la lọ́mọ̀túnmọ̀ rẹ o ojogún bá lè mi <laughs> kọ́lọ́kọ́ sáàdùwà sàwọn kan bẹ̀ tó yẹ pé wọ́n rẹ́dí àti sin lọ́hùn ṣùgbọ́n dùhálù ni wọ́n aláìmọ̀kà ni wọ́n. àwọn míì bẹ tó yẹ pé ojú kan náà ìráyé sá ni asọ́mọ dọ̀tí mọ́mọ́lá ni wọ́n sì kàtí sí pé ṣe ń ṣe ń dọ̀tí mọ́wọn láwọn làwọn fi ń ara rẹ̀ dáadáa o torí máa ń ẹsẹ̀ a kí ń halẹ̀ mọ́ àwọn súnfù ní yẹn a lọ́dọ̀ ọlọ́run

ọlọ́run sọ pé kúndé máa ní harọ́mọ sí nàtàlùmọ́ àdúrà sí àkàràjà lẹ́bí bá a ti di ọ̀tọ̀ yìí bá a ti mí náà rí olùyà ní lẹ́bí náà a máa nù fílẹ̀ àyà àti dúníyà káà ní sọ́ta jẹ́ ọmọlẹ́fẹ̀yà a máa sọ fún wọn náà ipe ìdúdùn tó dáa inú sẹ̀mí ilé ayé ìta lọ sọ pé aráàmù ní fún mú mi ní òdodo kọ̀sẹ́ nìkan tó sọ pé aráàmù ni bali hiya lilladhina amanu fil hayati dunya àwọn mọ́mìnì gan ni ẹ kọ́kọ́ nílé ayé iná kí wọ́n jẹ tọ́da kí wọ́n gbélé tọ́da kí wọ́n wọṣọ tọ́da kí wọ́n lu mọ́tò tọ́da èèwọ̀ ni wípé ọ̀rọ̀ gbọ́dọ̀ ti gbéraga lórí ẹ̀ tọ́lọ̀mbá ti pé fún ọwọ́ àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọba ti wá ń dúpẹ́ ọlọ́ọ̀tọ̀ àmọ́ sí àdìgbélé fún ọ tọba ti mọ̀ wọn rẹ̀ sùmọ́kọ́ wa máa rùn pa kó gbé ìyìn ló fi ń súnmọ́ lọ́wọ́ ọ̀sán rẹ̀ jẹ́ inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba lọ́ọ̀ bá wọn bá tó dáa ní tó dáa ní ànímọ́ gbà. ya bani ádámù khudhu zinatakum inda kulli masjid yọmọ anabi ádámù tẹ̀bá ti ń lọ ilé ìjọsìn ìjọ́jọ́ sọ fún yín ẹnu mi ò rí yín fún mi ò dùn náà nígbà yín náà wọ̀ lọ́rọ̀ tọ́ba jẹ́ pé o ti lásọ kan tó ọmọ fi yílẹ̀ lé nìkan lọ máa wọ̀ lọ mọ́sálásí ò tí gbọ́ ìsìláàmù dáadáa tẹ̀gbọ́n àwọn èèyàn mi wà báwọn o ti lásọ yílẹ̀ lé onímọ̀wọ̀ lọ mọ́sálásí jàlámì àyẹn gbogbo ìlà rẹ̀ ó ti wá sádàmù wá ìsìláàmù ni ó kù lára rẹ̀ <laughs> yọ fẹ́ lè mọ ìtàsírẹ̀ kò ní lọ kíkà ni ọ wà wọ́n ti mọ̀ pé bí bàbá àwọn ọmọ wọ̀ lọ mọ́sálásí ni bàbá fẹ́ jáde yọ àtẹ̀ lọ yọra ọ̀gbọ́ ìsìláàmù yìí dáadáa fòdó sí náta kó mẹ́ ìdá fún lè má sì dé ìtọ́jú ọ̀sọ́ ni kó náà wọ̀ lọ́lé ọlọ́ téèyàn bá mú ẹ́ńbílóòfù méjì lọ́wọ́ tó kó twenty thousand sínú nǹkan tọ́wá tọ́wá pa á nyẹ́mọ́lá tí gbé á nyẹ́wá ṣe sórí rẹ̀ tọ́wá mú kan lọ́wọ́ tí ò sí kọ́bọ̀ mbẹ́ẹ̀ ọwọ́ àdírẹ́sì rẹ̀ tó ṣe ní golden ní àbá ti ságbàlagbà yóò ronú òwòrán fún òun bẹ̀ ní àbá ti sọ méèké à golden ní ọ̀sàrí fún àyàn ọ̀sàrí fún ilé ìṣẹ̀lẹ̀ ìlọ́jà àbẹ́ ẹ̀kọ́ ni tí àǹfà gbàgbà sórí ìrírí orí ọ̀rọ̀ pé ọmọ tẹ̀tẹ̀ pé ìṣẹ́ àyàn ọ̀la ìṣẹ̀lẹ̀ yóò gbé ìṣẹ́ tó golden lọ ó lè gbé àyè ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n méèké tí ò a ní àmúbi ìgbé ayé wa èyí tó wà gbójú kódà àmọ́ bá nǹkan bá yọ ọjọ́ tàrí pa àgbo ilé ìlú ògùn bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ mọ ẹsẹ̀ pẹ̀lú Islam ká ṣe Islam wa lọ́nà tó gbà dáa tí ó fàyìn tí ó wu ẹlòmíì tọ́yẹ́ bá àwọn méjì ó lè máa jọ ọgbẹ́ alhamdulillah Islam táwọn ti dáa látara ti ń rí mo ò mọ̀ sí lẹ́nu ẹ̀ mo ò gbọ́yé ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ẹ̀sì nǹkan tó dáa tó gún régé inú wọn mọ̀ dùn jókà tó wà ní ìsìnkú inú jókà tó wà ní ìsìnkú mi kọ wálẹ̀ kọ da kọ mọ́sálásí kó o sì kọ complete kó o sì fún inú àwọn ọmọ wa tí ẹjẹ́ mú sínú ọkọ̀ ọmọ ti bá sùkúù lè ní lọ sùkúù tó ní bá bá rí ti kírun pé irun rẹ̀ kú dúró ó lè máa kírun gan ní wọ́n fún bàbá ọmọ ọmọ lọ mọ́sálásí sáà mọ́sálásí lè fáìn à ìbẹ̀lẹ̀ òun ti mọ kírun ọmọ bá máa kàn ṣùkú wọ́n wà pé rárá àtijọ́ tó bá ti gúnrégé nílùú ìlúkà ológun ni ó ṣe nǹkan ni ọ̀tán rẹ̀ jẹ́ ọ̀tán rẹ̀ jẹ́ ká pìrìsẹ́ǹtì nǹkan lọ́nà tó bá dáa ká pìrìsẹ́ǹtì sí Islam àwọn àwọn tó jẹ́ ṣááyùdì àmì ẹ̀sìn ọlọ́run ká pìrìsẹ́ǹtì ẹ̀ dáadáa fàyọ̀ nígbà bá wá jí ẹsẹ̀ máa ṣàlàyé sí mẹ́nu content Islam àwọn akéhùn lẹ́bàá ti gbé sí yan lẹ́ka ìlà ìta wọ́n kọ gidi ni wọ́n ó kùn lọ́jà gbogbo tó lè máa pé èrò ni wọ́n ó ṣe síbẹ̀ mo sì ní fáyé mi ọ́la ọba àmọ́ rìn òòrùn bọ̀ kọ́sá ti wọ pátá láti fi pátákó sì fi bí aṣọ kan lé ó ti dáa nígbà tí ẹ tí ìṣẹlẹsì Islam tí bá ń sọ fún àwọn ọmọ àwọn ọmọ tí wọn tí wọn ìṣẹlẹsì Islam tí àwọn lọ rí àwọn orílẹ̀-èdè káàkiri káàkiri àwọn rí àwọn obìnrin mùsùlùmí ẹsẹ ń dírẹ táwọn bá tó wá wo láìpù wọn láìpù wọn bẹ tà àtìyìn ẹn tí èsì mùsùlùmí ní sọ báwọn tó jóbìnrin tí àwọn obìnrin alọ Indonesia alọ Malaysia alọ Saudi Arabia alọ káàkiri láìpù táwọn ń gbé wọn bẹ tà àtìyìn tẹ́yẹ tó mi ní tíkẹ́ẹ̀tì gé nǹkan kan lẹ́ ń wọ̀ọ̀kú ẹ̀wò tí tóbi ọlọ́run nígbà tí king james bs bá fẹ́ pé òun bẹ lọ́n kí ọjọ́ pé ìlú òun lọ́nà kọ́dà gẹ́gẹ́ bí jẹ́dà tọ́wọ́ Saudi Arabia torí pé old civilization làwọn ní civilization wọn ti old tí o bá mi ò yé yín ilé tí ẹ kọ́ bẹ́ẹ̀ ó ti pẹ́ tí wọ́n ti kọ́ nígbà tí ilé ẹ̀kọ́ ń bẹ̀rẹ̀ ni wọ́n ti kọ́ òun ò sì mọ́ àwọn míì tuntun tuntun ti á jáde àwọn tí wọ́n fẹ́ láti gba civilization ìlú wọn ti wá fà ìlú <laughs> àwọn ní ojú wa lọ sọgbàtà bá pèsèntì Islam lọ́nà tó gbàdá bí ìgbà tá a fi owó sínú ẹ́ńbílò tó jẹ́ pé àwa àti ní golden bẹ́ẹ̀ ni ó sọ wá rí sọgbàtà bá pèsèntì ẹ̀ lọ́nà tó gbàdá àwọn èèyàn mọ̀ sáfù òní mọ iye tí bẹ́ẹ̀ sòkòlò nǹkan ọkọ àmọ́ ṣe o àmọ́ wa nínú ilé àmọ́ ṣe wọ́n lójú ọ̀yìn àmọ́ oríṣi gà àmọ́ lọ mẹ́sìn àmọ́ lọ mẹ́sìn inú wọn máa dùn. àwọn tó jẹ́ pé wọ́n ráyé tí wọ́n ń pa wọ́n ráyé sá tí wọ́n sì ráyé sá àti àwọn tí ó sì ti mú iní ẹ̀ máa ń kọlù sí ilé tó jẹ́ pé wọ́n lẹ́mìí fáwọn fẹ́ sin lọ́hùn ṣùgbọ́n tí wọ́n sin lọ́hùn wọ́n ti gbé gbájú wọ́n wà á mọ́ ní lẹ́mìí pé táwọn ń ṣe làwọn fi ń súnmọ́ lọ́hùn inú kọ́ ìmì sọ pé bí àwọn tó ṣe wípé wọ́n mọ̀ rò pé káwọn ọmọ súpè àlùmùká àbí káwọn ọmọ patẹ́ àtẹ́wọ́ ní ẹ fi ń súnmọ́ lọ́hùn tí ẹ máa ń ṣe níjà ìníyà máa ka mẹ́tìtọ̀ láàtò فما كانت صلاتهم عند البيت إلا مكاء وتصدية ìsìn lọ́wọ́ tí wọ́n láwọn ń sìn ní kaaba tí wọ́n kà pàṣẹ ìlàkọ́ni tí wọ́n pàṣẹ wọ́n ó sì mọ́ dùkẹ́ ọlọ́run káàsù gbogbo ẹ̀ tó ìwé ti sọ̀lá àwọn tí wọ́n máa ń ní lẹ́mìí pé káwọn ọwọ́ à káwọn ò dúró pamọ́ sínú kọ̀rọ̀ káwọn ọmọ sàtíkìrì kan ó lórí ju káwọn lọ kí jímọ̀ àbí kí wọ́n lọ kí jàmọ́ lọ. kẹ́gbọ́n sọ mi gbà ọ̀rọ̀ àwọn ọlọ́kadà kan tí wọ́n bá dàbí bí kí alóde ìjẹba àwọn oníṣẹ́ òkè jáde ní kálíwà ni à torí sọlọ nítorí sọlọ ẹni tẹ wá jẹ́ lọ́kadà ìtẹ́ ìsinmi lọ́nà níbi ìgbẹ́ wa mọ̀ pé pàtàkì kan bẹ́ẹ̀ ní ìgbésẹ̀ ìwọ̀ ayé wa kọjá ẹni ẹlẹ́ẹ̀kejì pé ẹ tọ́wọ́ kálíwà fi àgbẹ̀rẹ̀ ẹ̀ kò sí ní islam rárá kọ̀ọ̀kọ̀ ọ̀bọ̀ káyọ̀wà ọ̀pásòfò ṣe ó lò ní rí nǹkan ní gbogbo àwọn èèyàn tó yẹ kó awọn lára wọn ọwọ́ atakété sí wọn islam tí ẹ bá ní ànábì sallallahu alaihi lọ nígbà jìbìrì sì ti wá bá tó ti sọ́dà níbi ọ̀lọ́ kò sí rẹ́kọ́ọ̀dù kankan bá níbi tó padà bẹ́ẹ̀ kò sí lára ẹ̀sìn wa rárá lọ́lọ́run sọ pé wà wá jẹjẹ kà bọ́ọ̀lá ń fàhàdà ọlọ́run bá rí ọ pé ọ̀run kankan tẹ́lẹ̀ ọkàn tó ọfẹ́ lọ́nà ọfẹ́ lọ́nà ọfẹ́ lọ́nà dáàbò fàhàdà ọlọ́run wá tọ̀ sọ́nà nígbà tí tọ̀ sọ́nà ọlọ́run ti dé àdéhùn sọ́nà ọ̀dọ́ káyọ̀ wà fẹ̀sán kọlọ́nù ìrà ṣùgbọ́n ọlọ́gbọ́ ọgbìn ìkórìíra ẹ̀sìn tí wọ́n sì máa ń kà ní abẹ́ ìsìn òòlà ọgbìn ìkórìíra ẹ̀sìn tí ọkàn náà sọ̀tọ́lá ọjọ́ tó ọ̀rẹ́ yẹn. ní abisọ́gbà ní sọ̀tọ́lá òkú ìṣẹ̀lẹ̀ fún ìtàrí bẹ́ẹ̀ náà ní alẹ́ rẹ̀ bíọ́lá. téèyàn ti ẹ̀gbẹ́ jẹ́ díẹ̀ orúkọ torí àìmọ̀ kan bá irú àwọn yẹn tí ajá láì màkà tí wọ́n ti yẹn ni ẹ máa ń rò yìí pé káwọn bàbá yìí ko èyí ò ní ládá tọ́pọ̀ mbẹ́ ju kọ́ ọkọ̀ jẹun lálẹ́ lọ ọba àwọn gbàǹsọ̀ ní oyè ṣubú nu wọn àwọn ni a máa pe àwọn gbàrọ jábù ṣàbánu àti rọmọdán tí ọjà náà ti láàrin gbàtà ọba gbàgbàgbà tí ọsà ìkì wọn. àwọn àyùn ni ẹ máa rò wípé ìjọ táwọn èèyàn ṣe títẹ̀ rìpẹ́ túnú táwọn gbáwẹ̀ táwọn láwọn tó fi lẹ́sìn lórí àìmọ̀ kan ọjọ́ méjì téèyàn gbáwẹ̀ ní yẹn ọjọ́ iléyá àti ọjọ́ ààwẹ̀ gba tọ́ba gba òmẹ tọ́ba lọ gba ìjọ iléyá àtijọ́ àti ìjọ ìjọ ìjọ ilé àtijọ́ òtún ṣùgbọ́n ti léyà yẹn exception kan wà ń bẹ̀ fún ẹ̀ ń bá wà ní hajj tí ò rí owó tí ó fi pa ẹran tí ò lágbára tí ó fi pẹran kéde pé tí ò rí owó tí ò lágbára tí ó fi pẹran o ti wá bẹ̀rẹ̀ àwọ̀ àwẹ̀ ó lè gba ọjọ́ léyà mọ́ ó sì bẹ̀rẹ̀ lọ́jọ́ léyà kó bàtò lọ́dọ̀ tó sálá àtàkùn fẹlẹ̀ hajj wàtàbí àtúntì dàrọ̀ dàtúntì níkà àjàrà tó ń ẹni tí ọba ti lágbára kọ́pa ẹran ẹran náà ti di ara ẹ̀sìn ó ṣe hajj tamattu' ni àbí ó ṣe hajj ìfìrà oní hajj ìfìrà bò lẹ́ran fẹ́fẹ́ tí ọ̀pá ń tẹ̀ ẹran òsì lára ẹ̀sìn tiẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe tamattu' àbò ṣe kẹ̀rà ẹran wà ní ẹ̀sìn tiẹ̀ ètò kọ́ dára kankan ọ̀tọ̀ ni kéèyàn dára kankan ẹ̀yìn lọ́tọ̀ ọ̀tọ̀ ni mara ní ẹran ọba wa lágbára ọwọ́ alẹ́ dàkáwọ̀ yọ wà gba mẹ́ta láti tó wà ní àjò yọ gba méje nígbà wá dé ibùdó rẹ wá la tọ́ba tó wá lé sọ́tù òkè wá ló gbà kankan ń bẹ̀ lásìkò àjò nítorí kọ̀ǹpútà rẹ sí wọn ló wà dé lè fọmọ gbà ọsàn kọ̀ọ̀bá wù yẹn òtútù àdá wù yẹn. ẹ bá lòun gbàwẹ̀ níjọ́ ọdún irú ẹni bẹ́ẹ̀ àtẹjù ni wọ́n fẹ́ sin náà tó ń ṣe wọ̀ bá tẹ̀lé àwọn nínú kàtígórì ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ó ti ní àwòrán àdùn kan ó ti ní àdékìrì kan pàtó tí wọ́n ti kọ́ fún yàtọ̀ sí àdìkárò sọ̀bá ìwà ìmọ̀ta àtàní sọ̀tàlá ti kọ́ wa táàbí láàárọ̀ táàbí ìrọ̀lẹ́ lóṣù táàmù ọdún lẹ́yìn ọ̀hún kọ̀ọ̀kan rẹ̀ ìtọ́jẹ́sọ̀ gbogbo ẹ̀ wà ń bẹ́ẹ̀ ọwọ́ àfihàn lẹ́ẹ̀ àwọn kan ní ẹ wá kọ àwọn kan fún ọ wọn náà wá kò sí lọ bá fà àìmọ̀kan ló fi ń sin lọ́yẹn o tí wá ń ròyìn pé inú Islam yẹn wà abẹ́yìn tí sèrè àjò lọ sí káwọ́là sọ́kọ̀rọ̀ ẹ̀jẹ̀ kò sí ìbáradà kankan mẹ́ ìgbà àwọn èèyàn kan ti sọ́ níbi ájì wọ́n rówó mẹ́ wọ́n sì máa ń pánu fún wọn bóyá wọ́n ti ní kòsì nìyẹn. ọ̀rẹ́ mi ní tòsí àwọn ni ṣé òbúrọ̀ yóò mú ọláwọn ọ̀pá sí èèyàn kan pàtàkì inú ìdúró bídíà làwọn kan àgbàdo àwọn àwọn nàìjíríà wọn ní tarafu wa sọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ mi ní wà ń bẹ̀ abubakar bá àlànà àjọ kẹ́kọ̀ọ́ mẹ́dínà ni nígbà táwọn àwọn ń torí ilé ìwà láti nàìjíríà tó yẹ pé lọ́dún ọdọ́ wọn gan wọn ọ̀pá sí èèyàn kan wá wọn àti fún yín bì tẹ́ẹ̀mọ̀ wò pé ah, bí ó ṣe sáǹdì gan-an ó gbà jẹ́ pé ẹ̀wọ̀n sara ń jẹ Islam èfi dúdú bóyá lójú àwọn èèyàn yẹn ni wọ́n fi dúdú bo àwọn èèyàn lójú Islam ò sì sí fún yẹn kí Islam ọ̀sára ibi ìjọba ti jẹ gẹ́lẹ́ kí wọn náà máa sin náà kó ọmọ pàwọn èèyàn síbi ọ̀wọ́ ṣùgbọ́n máa wá sìn mi máa wá wárí fún mi kò sínú Islam ibi tí wọn bá ti ń ṣe wọn tán tọ̀ mi kọlọ̀ tún rò. ọ̀pàdídà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó lè pé wọ́n máa kó owó jọ lọ́nà haram wọ́n láwọn fẹ́ fi ṣèrànwọ́ fún ẹ̀sìn ọlọ́run ẹni ìkìláàsù ń tóòtọ́ kódà ẹlòmíì ń bẹ ibi tó ní ìkìláàsù kẹta náà nǹkan kan ẹ̀sìn ọlọ́run náà ni ó ti nà sí Islam wà yìí sówó tó ọ̀nà halali ni

àwọn aṣọ ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ àwọn náà wà wá wà wọn lọ́gbà òun ní ní wọn náà lọ́wọ́ owó Saudi ló ti rọrùn wọn náà lọ́wọ́ ń sọ òdodo fún ọ olórówó Saudi táyà òní rárá òbí tẹ́lẹ̀ èmi àti ń kígbe ní bàbá máàdùn náà nù pé lọ́dọ̀ lọ àbọ̀ òní gbogbo ń tẹ́lẹ̀ ń kẹsì kódà wá àṣìṣe ẹlẹ́ẹ̀fẹ́ ṣe ọgbọ́n àti gbowó náà ni ẹ bá ti fẹ́ràn sóṣù láti ẹ̀sìn ṣàdúrà ní sí ẹgbẹ́ eh, ẹ káàgbó tó ká kọ́ ọmọ lọ ní ẹ̀ wọ́n ní rárá ń gbowó rọ́bìtọ̀ ni rọ́bìtọ̀ ni ń fún lówó ń fún lówó oṣù bí a ṣe kígbe kígbe kígbe nu bàbá kígbe kígbe fún ọmọ ọ̀tẹ̀lẹ̀ ẹ̀gbátà Yorùbá náà sì ni wọ́n mọ wẹ́sùn kan wọ́n mọ fi kàn yẹn wọ́n mọ fi kàn yẹn ni ẹ̀ wá ní kí ìyàwó kò dúró ọ̀rọ̀ òun abẹ́ ìta àti ẹlòmíì ní oníṣàwùjí ló gbowó fún wa àìkíyàmọ́ náà súnmọ́ kálukọ́ lọ́mọ gbẹ̀sán rẹ̀ lọ kálukọ́ lọ́mọ gbẹ̀sán rẹ̀ lọ ìgbà àdúgbò lọ́dọ̀ ọlọ́run kálukọ́ lọ́mọ gbẹ̀sán rẹ̀ lọ́run bẹ́ẹ̀ bá tún jókòó táwọn òbí tẹ́tún ṣe tẹ́tún ṣe ìpàdé òbí àwọn tó sọ pé akẹ́ẹ̀dúgbọ́ lọ́dọ̀ ọlọ́run táwọn náà sì kú rí ọlọ́run ọmọ ìjọ <laughs> déèkọ̀ wájú rẹ̀ àwọn ìgbèrè gbogbo wà fẹ́ ìlàjúgbé orí àjọ wà láàrin méjì wájú àgbẹ̀gbẹ̀ ọ̀dáwọ̀ ti lọ́lọ́ ìjọba ti lọ kálukó ronú la ẹ mọ̀ wù ẹ ti ń sọ ti ń sọ ní ẹ wò sọba tọlọ́mù sọlẹ́ẹ̀nù ojú pẹ̀lú tọ́ba ti lè jẹ́ kó kówó jọ tí ọba tọlọ́mù tọ́ wá ní tọlọ́mù náà lọ fẹ́ fi ṣe níta lè sọ fún ọ ní pé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́mù ní ìkìláàsì níbo ṣe sọ àròkàn rẹ o ṣùgbọ́n ọ̀nà tó fẹ́ gbà tọ̀ ọba tọlọ́mù ọwọ́ pọ̀lù sí kàtígórì kẹta kódà ẹlòmíì ọ sọ pé yọ lọmọ gba owó jọ lórí ikú òun fẹ́ fi kọ́ mọ́sálásí àwọn yẹn wọn gbowó jọ dáadáa ní sàwọ́dí arídà àti bòmí yóò lòun fẹ́ fi kọ́ mọ́sálásí yóò fi kọ́ lòtọ́ tọ́wá pé bí wọ́n ti fún ọ náà ní oṣù náà àbọ̀ tọ́lọ́dọ̀ náà ṣùgbọ́n tọba ti wá sọ́ra rẹ̀ di kọ̀ǹtàtọ̀ tó sì sọ fún ọlọ́run pé mo fẹ́ báyìí kọ́ mọ́sálásí kọ̀ǹtàtọ̀ ni mí o yé báyìí ni ọ̀jẹ̀ sí mi o tọ́ sọ fún ẹ báwọn ó sùúrù rẹ̀ wájú ọlọ́run ó sùúrù rẹ̀ wájú ọlọ́run nígbà ìdíkan ti lọ mí lẹ́ẹ̀kan rí lọ́hùn ní àfi ká fóònù àwọn tẹ́ ń tẹ́ torí mọ́ kan ń sọ wá ní iye kan lèmi ó fi fún rẹ̀ àbí kí ń sọ iye kan kó ti pọ̀ jù ṣé ti tó mọ̀kọ́ bá máa pè é ní ìjẹ́bọ́ ọkọ̀ tí wọ́n máa ń tẹ̀sí mọ̀ ń pa rẹ̀ nígbà mo pè é ní ìkànnì wọn gbogbo ń tẹ́ ń sọ kì í ṣe irú tí wọ́n wá lè kó síbẹ̀. nígbà tí ìyá bá sọ pé òun fẹ́ kọ́ mọ́sálásí fọ́lọ́ tó sì dà ní ẹ̀rẹ̀ pé òun fẹ́ kọ́ lóun nìkan ṣoṣo fún ọ̀gbà ládàá ẹ̀ tó láti tù wá lórí ẹ̀ ẹ bá kọ́lé fún ọlọ́run tó dàgbọ́ náà ju kéjì tẹ́yẹ lé sí lọ ọlọ́run torí ọlọ kọmọdájú ìwé kí wọn bẹ ọ wọn ti gbọ́ yìí ọ̀nà ìgbà sọ̀rọ̀ tó kó sì lò kéré tó kọ́sà jẹ́ pé àwọn èèyàn láti kírun bẹ̀ ẹgbẹ́ kọ́ wa kọ́ kéjì kalẹ̀ bọ́ sọ pé oṣù láti ìfẹ́lẹ́ tó ní o. <laughs> àwọn ìgbà sáà sọ kódà kọ́ mọ́ ju kéjì lọ kéjì ẹyẹ lọ ọlọ́wọ́ kọ́ lédè láti bẹ̀ náà. sẹlẹ̀mí wa ni lẹ́mìí pé òun fẹ́ kọ́ mọ́sálásí òun fẹ́ gbalága yìí. problem fẹ́ wà kọ́ ti bẹ̀rẹ̀ ni pé yẹ wà ní ilé ẹyìn eh, mọ́sáájú nìkan làní sọ sáà sọ ọ̀sọ̀rọ̀ kí yóò tún gbowó lélẹ̀ ẹ̀yìn lọ ẹ̀wọ̀ problem ní ẹ̀lẹ́ kọ̀ mọ́sáájú láì ti bọ́ra ibi tí wọ́n bá ti á gba ọ̀fẹ́ gba owó ẹlòmíì tó dúnú lẹ́mìí dáadáa wọn ni yóò ti wá sí owó lẹ̀ mọ́ kò sì ń sọ fún kó yí àkídà rẹ̀ padà yìí àkídà tó ní ilẹ̀ tí wọ́n kọ́ mọ́sálásí sí kò wúlò ilẹ̀ wà o mo mọ́sálásí wà o nígbà bá wá dé ní ìjẹ́ lọ́wọ́ pé ha ní ìyá òmìnir ká ilé mi yóò wá sọ fáwọn kí wọ́n ní kí ẹ wo ẹ ilẹ̀ bẹ̀rẹ̀ ẹ ìtẹ̀lẹ̀ wíńdò wá ẹ wò tó pé tó ń tọ̀ bá gbọ́ yóò dùgbọ́ àwọn agbègbè wọn lọ́mọ ọkọ̀ tẹ́lẹ̀ mi gbé rẹ̀ lọ́sọ̀ ìdígbé yóò mi ò kò sí wọ́n kọ́ mi báyìí ó ní lè ṣe flọ́ọ̀ àwọn tẹ́ wọ́n sáà ti mú tẹ́ lóra wọ́n tẹ̀ lọ ṣe flọ́ọ̀ sí ìmí ò ní yọ owó kíni wíńdò wọ́n ní wọ́n rà sí wọ́n wà tẹ̀ mọ́ píkṣọ̀ gbogbo ẹ̀ wọ́n gbàtẹ́ kúrò lọ́ta ẹni o tẹ́rù mi ò ní tọ́rọ̀ báyìí ní wíwá yóò máa ẹnba jẹ́ mọ́sálásí kọ́tọ́ bẹ́ẹ̀ ti sọ́dọ̀ kọ́ wá pọ̀ nǹkan rẹ̀ kọ́mọ lọ nàìjíríà kó ní owó ló ṣe ní kọ́dọ̀ kọ́ wá pọ̀ àná lówó kíá láti lè kọ́ mọ́sálásí. ìyà tí ń jẹ wá nàìjíríà nípa ẹ̀sìn àwa mọ̀ ju àwọn lọ ṣùgbọ́n nọ́ọ̀sù kọ́ra nọ́ọ̀sù àdìsí làwọn mọ̀ wò pé ilé ìlú ládá ni làwọn fẹ́ náwó sí pé problem yẹn wà lẹ̀ àwa mọ̀ kí ló wù wá jù tí ó jẹ́ kẹ́sì ó sì ti ga bó láti fèsè àwa mọ̀ ṣùgbọ́n bá kù kò sówó àwọn lówó lọ àwọn máa ń kó owó lọ́wọ́ àánú àdìsí nípa àmìlá dáńbẹ̀ ìyọ̀lá àwọn àmọ́ náwó sí àwọn kan bẹ ń dèbè lọ́wọ́ ẹ̀kọ́ wọ́n lè gba kànga three hundred láàrin ọdún kan àwọn náà wọ́n fẹnu sọ òní ọ̀hún tó bẹ̀ tẹ́lẹ̀ three hundred kànga three hundred kànga tí ẹnìkan nu wa tá a jẹ́ dá yà ní sábà lówó rẹ̀ lọ sí kànga nìkan láì bẹ́ẹ̀ àkọ̀ mọ́sálásí ń bẹ̀ mọ́sálásí mi tó ti fẹ́ wó dànù àtún lọ tún sí tí wọ́n mọ̀ sí lọ́n lọ mọ́sálásí mi tí ò ní tọ́lẹ̀ nínú tó bùwà fún nìyẹn àkọ̀ mọ́sálásí kò ní nílé ìtọ̀ kò ní nílé ìgbẹ́ ẹ̀kan lọ mọ́ bọ́ sí kọ́nà kan lọ́ba fẹ́ di ìtọ́lẹ́nu tí wọ́n ti fi ìtọ̀dọ̀ sí gbogbo àgbègbè wọ́n sẹ̀ wà kọ́ kan tó jẹ́ pé wọ́n fi mọ mánéjì sòfẹ́lọ́n kọ́ sànù wa kọ́ mọ́ kọ́ àwọn àṣe so àwọn nǹkan wọ̀nyí ọ́n pé àtúnṣe Kama jẹ́ pé àìmọ̀kan láàmọ̀ kò sìn ọlọ́run àwọn tó jẹ́ ẹni kẹrin tẹ́tù bẹ̀ láàjò sí òun náà làwọn tó ṣe pé iṣẹ́ wọn tí ń ṣe ọ ń tẹ̀lé tọlọ́run tọlọ́run ti làálẹ̀ ṣùgbọ́n o kò ní ìkìláàsì torí ọlọ́run ni wọ́n fi ń ṣe bí àwọn tó yẹ pé tí a ń bẹ fún wa abẹ́ ti ń dagun sójú ọ̀nà tọlọ́run tọ́jẹ́ pé torí tí a torí fún olè pé ní akẹ́ni abẹ́gbẹ́ pé ó ṣe ájì tí wọ́n lè sọ pé àlàájì lò náà ní òbí kọ́mọ̀tì ìdè ni yóò tẹ̀ra sábàkà ní mọ́sálásí pé tí wọ́n fi ṣe friday rẹ̀ yọ ọmọ ọmọ yìí ní kí o dùn yọ ọmọ ọmọ pé wọ́n bọ̀ ń change ẹ̀ wọ́n bọ̀ ń fi eyín ti gẹ́gẹ́ sí so gold àti silver ṣe mi ẹlòmíì tójú bá ka mọ́ tí pọ́blẹ́mù ń bẹ níbi private tí ọ̀rọ̀ ayé lọ tí ọ̀kọjá kágò yóò gbé kí ọ̀kún ṣe yín bọ̀ káwọn èèyàn sọ pé àkọlọ́ ah, ájì yọba mi fi ọ̀kún ṣe yín bọ̀ ní kánò ẹwọ àníyàn dídé ti ká lùgbò àti. àwọn yẹn inú kan sọ pé iṣẹ́ wọn dá lọ́ọ̀kan bẹ́ẹ̀ bá ṣe ń wò báyìí ṣùgbọ́n kì í ṣe torí tọ́lọ́ ọlọ́run wa ń sọ fún wa ń pa àwọn inú kúrọ́tì ayà karùn pé wà máa umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa wa yuqimu s-salata wa yu'tu z-zakata wa dhalika dinul qayyima ọlọ́ni àwọn ìyàwó bí a ti nà sọ́ra kò sí ta pa wọ́n láṣẹ sí illa liya'budullaha ní kí wọ́n máa sìn mọ́kìlì sí yìí nàlá ó di kọjá pé ọlọ́wọ́n bá nìkan wọ́n mọ̀ tí wọ́n kọ ẹ̀sìn mọ́ fún tó ní ẹ̀fà tí wọ́n sẹ́yìn kó gbogbo ńtọ́yàtọ̀ ìtọ́lọ́ ńtọ́lẹ́bọ́nú wáyé pé mú sọ̀lá tí wọ́n máa gbé irun dúró wáyé tu zaka tí ó sì máa yọ zaka wáza alíkà di inú lọ́kọ́ iye ma eléyìí náà ni ẹ̀sìn tó dúró tọ̀ pé kí wọ́n máa fẹ̀. kí túmọ̀ sí pé tọ́lọ́ ọba ọlá nítorí kí wọ́n máa ṣe nìyẹn ẹ̀yìn yóò tó bá ti ṣe jẹ́ pé ọlọ́run bá àlejò ọlápàá láti ẹ̀yìn pé kọ́ máa ṣe òun kó sì máa kọ ìbáàdà kó sì máa kọ ẹ̀sìn máa kóhùn tí ọ̀ wá ṣe bẹ́ẹ̀ à ó ti tako iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́ọ̀dì kálámà sí wọ̀dì kálámà wá ìrànlọ́wọ́ ẹ̀ látàrí ilé láti mọ̀ yìí pé

ọ̀rọ̀ wà nù sọ́yìn Bukhari pé òjijì ọlọ́sọ̀lọ́lá àdìwọ̀sán sọ pé man sàmáà sàmáà Allahu bihi wà máa ń yòrọ ìyòrọ ìlà òbí ẹ yòówù tó bá ṣe wípé tí a gbọ́ mi ní í ṣe irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá ó ṣe tí a gbọ́ mi tiẹ̀ náà o ìyẹn pé yóò tó àṣírí rẹ̀ láwọn yóò mọ̀ pé tí a gbọ́ mi lásán yẹn bẹ́ẹ̀ náà ni ẹ máa ń ṣe tí a rí mi ọlọ́run ṣe tí a rí mi fóun náà ìyẹn ní pé ọlọ́run ta sí tiẹ̀ náà táwọn yòókù mọ̀ pé áà ah, ó ti ń sọ pé ó ti ń ṣe nǹkan báyìí láyé àti ìgbè torí tọrọ. kọ́nà kọ́sọ́ àní ìbísí àríwẹ̀ ọ̀ tí máa ba iṣẹ́ jẹ́ bẹ̀rẹ̀ láàbò sí ìfúnba tá a gbẹ́ kọ́lọ́ jẹ́ wúlò fún wa ọ̀la àti tóbi ọlọ́run láàánú. sàkàlà mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ lọ́wọ́ ilà ilà àti nàṣẹ́ kúrúkà kọ́nà tó ń bẹ̀rẹ̀. náà.